وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله لا ọlọ́run لهم ẹlẹ́dàá wa ó sì àwọn àsìkò ọlọ́lá ńlá kan àwọn àkókò tó ṣe pé nínú wa tíyẹn bá fi lè sin lọ nínú wa torí dáadáa ṣe nínú wa yóò láǹfààní àti àti gba àwọn aládá ńlá àwọn aládá tó ga lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa irú èyí tó ṣe pé téèyàn bá ṣerú àwọn tí olóore yẹn nígbà míì tó yàtọ̀ sáwọn àsìkò yìí kò ní láǹfààní àti gbarú àwọn aládá ńlá bẹ́ẹ̀ nínú àwọn àkókò ọlọ́lá ńlá eléyìí tí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá tó ṣe fún wa eléyìí tí èèyàn máa tara títí sẹ́ẹ̀rì nínú wọn àgbàládá ńlá òun náà ní àwọn ọjọ́ mẹ́wàá eléyìí tó jẹ́ àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul a sì máa pé àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan wá látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam bákan náà nínú al láwọn ẹ̀rí tó ń tọ́ka sí ọlá àti àyè gíga eléyìí tí ń bẹ fún àkókò yìí tó fi jẹ́ pé ó yẹ kí mùsùlùmí tó bá rírú àsìkò yìí láyé kó lò dáadáa láti fi ṣe dáadáa eléyìí téèyàn máa padà abẹ́ ìsan rí pàdé lórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí ọlá ńlá yìí ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí tó sọ nínú súratul fajr ó ní wal fajr. walayalin ash ń pẹ̀lú àsìkò àlùfájàrí sì tún pẹ̀lú àwọn òru mẹ́wàá eléyìí tó jẹ́ òru mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tí ọba jẹ́ nǹkan tó ọba jẹ́ ń tọ́ga kẹ́nìkan ẹ lé wọn kó nu mọ́ṣáláṣí wọn. tí àsìkò ọba jẹ́ àsìkò ọlọ́lá ńlá tí ò bá jẹ́ àsìkò tó ga báwo lọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ni ó sì máa fi rú àsìkò bẹ́ẹ̀ ni wọ́n máa fi búra eléyìí túmọ̀ sí wípé ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul àwọn ni ọ̀sán tó ga jù àwọn lọ́sán tó lọ́lá jù nínú gbogbo ọ̀sán ilé ayé gẹ́gẹ́ bá ti ṣe mà wípé àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan àwọn náà lòru tó ga jù nínú gbogbo òru ilé ayé kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí pé àwọn ọ̀sán mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul nínú aláṣírí ọjọ́ Àrafá àti ọjọ́ ọdún iléyá. bẹ́ẹ̀ sì ni àwọn ẹgbàá wa tó múnádókó tó fẹsẹ̀ rìn tọ́ka sí pé ọjọ́ nínú gbogbo ọjọ́ ilé ayé òun náà lọ́jọ́ Àrafà nígbà táwọn ẹ̀rí mi tọ́ka sí pé ọjọ́ tó ga jù tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà lọ́jọ́ ọdún iléyà èyí yòówó lè jẹ́ nínú àwọn ọjọ́ ìgbà tó ṣe pé àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan nínú wọn la ti rí Laylatul Qadr Laylatul Qadr tọ́lọ̀ wọn bá ròyìn ikpe ó jẹ́ khayrun min alfi shahr ó jẹ́ òru ẹyọ kan eléyìí tó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ inú àwọn òru mẹ́wàá yìí lò náà bọ́ sí wal fajr wa layalin àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn àwọn náà làwọn ọjọ́ tí ń bọ̀ yìí àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn àwọn náà ló ń kalẹ̀kùn gbagbangbà yìí eléyìí tọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa tó fi jíǹkí àwọn mùsùlùmí tó fi kẹ́ wọn tó ti pé ẹlòmíì tó sáwọn mùsùlùmí àwọn ò láǹfààní eléyìí bákan náà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa nínú súratul hajj. Aya kejìdínlọ́gbọ̀n ó tún sọ fún wa nípa ọlá ńlá eléyìí tí ń bẹ fáwọn ọjọ́ mẹ́wàá yìí ọlọ́ni wa fi ayyamin ma'lumat wọ́n sì máa ṣèrántí orúkọ Allah wọ́n sì máa ṣèrántí orúkọ Allah nínú àwọn ọjọ́ eléyìí tó ṣe pé àmà àwọn ọjọ́ wo làwọn ọjọ́ tá a àwọn náà ni àwọn ọjọ́ mẹ́wàá yìí eléyìí tó ṣe pé ó ń bẹ ní ìbẹ̀rẹ̀ oṣù zelhijja àwọn ọjọ́ mẹ́wàá yìí òun náà ni ibn abbas radiyallahu anhuma ni lọ́tọ́ka sí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó ń sọ nípa rẹ̀ nínú àyà yìí wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat eléyìí túmọ̀ sí pé àwọn ọjọ́ yìí jẹ́ ọjọ́ tó ga àwọn ọjọ́ yìí wọ́n jẹ́ àwọn ọjọ́ tó ṣe pé ọlá ńlá ń bẹ fún náà lọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ló fi ṣe ní àwọn ọjọ́ eléyìí tó ṣe pé a máa ṣèrántí ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa nínú rẹ̀ wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat wọ́n sì máa ṣèrántí orúkọ ọlọ́run. ní àwọn ọjọ́ eléyìí tá a ti mà yìí eléyìí ń túmọ̀ sí pé àwọn ọjọ́ tí ń bọ̀ yìí àwọn ọjọ́ tó ga ni àwọn ọjọ́ tí ń bọ̀ yìí àwọn ọjọ́ tó ṣe pé kò fọwọ́ rọ́ ni àwọn ni ọjọ́ tó ga jù nínú ọjọ́ yìí Abdullahi bin Abbas radiyallahu anhuma ọgbà ìgbà wọ́ọ̀rọ̀ wa. أثر النبي محمد صلى الله عليه وآله وسلم ونم العمل في أيام أفضل من هذه العشر وفي سكة إليه تاسنين وأوجوكا تواجه وانسيتولولا bí èyí tá a rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kò sí iṣẹ́ kan tá a rí ṣe tọ́jú àwọn asẹ́tọ́ lọ́lọ́lá bí àwọn èyí tá a rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí àwọn sàhábà wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè wọ́n ní wala jihad kódà tó bá yẹ pé jihad lèèyàn bá ṣe ń kọ́ kò lè lọ́lá tó iṣẹ́ tá a bá rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyìí qala wala jihad anabi sallallahu alayhi wa sallam ó ní jihad gan kò lẹ́gbẹ̀ẹ́ ọlá téèyàn gbà lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ rere téèyàn bá rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá nínú àwọn ọjọ́ mẹ́wàá wọ̀nyí illa rajulun kharaja yukhatiru bi nafsihi wa malihi falam yarji' bi shay àyàfi ẹni tó jáde tó ẹ pé ó jáde lẹ́ni tó ṣe pé ń fi ẹ̀mí àti dúkìá rẹ̀ wéwu lójú ọ̀nà tọ́lọ́ tọ́wá lọ tọ́jà pé kò rí nǹkan kan mú padà bọ̀ wá sílé ọ̀làní tó ṣe pé yóò ní ládàá eléyìí tó ṣe pé téèyàn bá rí iṣẹ́ rere ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá wáyìí irú ládàá téèyàn ò ní irú rẹ̀ ló lè gbarú ládàá bẹ́ẹ̀ ẹgbà wáyìí ọjọ́ ẹgbà wá kan eléyìí tó gúnrégé tó fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú sahihi rẹ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ṣe olóore eléyìí tọ́lọ́ ń bá fún yẹn ṣe nínú àsìkò yìí ọ wà nínú nǹkan tó yẹ kéèyàn mójútó kéèyàn gbìyànjú láti má gbẹ̀yìn níbẹ̀ nítorí pé iṣẹ́ olóore yẹn wọ́n sọ wọn ọ̀la eléyìí tó túmọ̀ sí pé gbogbo iṣẹ́ olóore eléyìí tọ́lọ́ ń bá fún yẹn ṣe ní àsìkò yìí ládàá téèyàn gbà látara rẹ̀ ó ga púpọ̀ ó tún wá látọ̀dọ̀ Abdullahi ibn Umar. رضي الله عنهما هنا تقوى قوالا تدعى النبي محمد صلى الله عليه وآله وسلم النبي صحيح ما من أيام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد رواه الإمام الطبراني في معجمه الكبير النبي صلى الله عليه وآله وسلم ó ní kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé eléyìí tó ga jù lọ́dọ̀ ọlọ́run èyí tó sì jẹun sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore nínú rẹ̀ tayọ àwọn ọjọ́ mẹ́wàá wọ̀nyí báyìí torí náà ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí a máa ṣe allahu akbar lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí ẹ máa ṣe alhamdulilah lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ wọ̀nyí torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ọjọ́ wọ̀nyí a máa ń àwọn agbólóhùn ọlọ́wọ́n ọba tóbi nínú rẹ̀ mutlaqa wa muqayyada eléyìí tá a dágbà sí àti èyí tó ní àsìkò Sa'id ibn Jubayr rahimahullahu ta'ala òun náà ló gba ìgbà wá sí abdullahi ibn abbas radiyallahu anhuma eléyìí tá a wí sáájú òun ló gbà wá wọ́n ní nígbà tí mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹlifíjà yìí bá ti wọlé ó máa ń gbìyànjú ní ìyànjú tó ní agbára eléyìí tó ṣe wípé èèyàn lágbára láti gba ìyànjú rú rẹ̀ tó nǹkan kì í dánrú rẹ̀ wò tí ó bá jásìkò yìí eléyìí ó túmọ̀ sí pé àsìkò ọlọ́lá ńlá yìí kò gba pé ká sọ̀rọ̀ alẹ̀ fọ́run kò gba ká sọ̀rọ̀ alẹ̀ fún ranù kò gba ká sọ̀rọ̀ alẹ̀ fún rẹ́gbẹ̀ ṣùgbọ́n bùkátà ká lò dáadáa lórí àwọn ẹsẹ̀ dáadáa eléyìí ti jẹ́ ká ní ládàá ńlá torí ẹ̀ ló ṣe ń bẹ nínú àwọn gbólóhùn tá a máa sọ lásìkò yìí ní ìbámu pẹ̀lú àṣẹ tánàbí sallallahu alaihi fi pa wá ó ní ẹ máa ṣe la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ẹ máa ṣe allahu akbar ẹ sì máa ṣe alhamdulilayi allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walilahi alhamd ẹni ọba ti wí àwọn gbólóyìn ó ti wí gbólóhùn eléyìí tá nàbẹ alayhi wa sallam tọpọ wa láṣẹ ká máa wérò rẹ̀ nínú àsìkò ọlọ́lá ńlá yìí eléyìí tí ó ti yẹ kọjá pé à ń fi wíwí rẹ̀ à ń fi ráre nítorí káwa náà lè bá a ní ìpín nínú orí ńlá eléyìí téèyàn máa ní nínú wíwí àwọn gbólóhùn yìí ní àsìkò ọlọ́lá ńlá wọ̀nyí báyìí àwọn olùmọ̀ nípa ìsìn Islam wọ́n ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul Hijjah àwọn náà ni àwọn ọjọ́ eléyìí tọ́lọ́lá jù nínú gbogbo ọjọ́ ayé nínú gbogbo ọ̀sán ayé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn òru mẹ́wàá ti gbẹ̀yìn nínú oṣù Ramadan àwọn náà lòru mẹ́wàá tọ́lọ́lá jù nínú gbogbo òru ọjọ́ ayé àlàyé ìdí tí èkíní kejì rẹ̀ sì ti jẹ́ bẹ́ẹ̀ òun náà làlàyé tá a ti ṣe síwájú yẹn nínú àwọn ẹsẹ̀ olóore eléyìí tá à ń fẹ́ kí mùsùlùmí ó gbìyànjú láti ṣe ní àwọn àsìkò ọlọ́lá ńlá wọ̀nyí òun náà ní pé kéèyàn ti hajj àti ọmụra tó bá rọyàn lọ́rùn láti lọ hajj nítorí pé hajj inú àwọn ọjọ́ mẹ́wàá yìí ló máa ń bọ́ sí yawmu tarwiya òun náà ní iṣẹ́ hajj máa ń bẹ̀rẹ̀ ọjọ́ kẹjọ ló nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí òun jẹ́ ọjọ́ kẹwàá. ní ìgbà tí yawmu Eid al-Adha ọjọ́ arafa di ọjọ́ kẹsàn-án ọjọ́ Eid al-Adha ọdún léyà òun sì jẹ́ ọjọ́ kẹwàá allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd asimakisa hajj. ọjọ́ iṣẹ́ eléyìí tó lọ́lá púpọ̀ àti pé pápá gan orígun kan ló jẹ́ nínú àwọn orígun ẹ̀sìn ìsìláàmù márààrún nínú ọláńlá eléyìí tí ń bẹ fún ṣe hajj òun náà ni tó wá nínú ẹgbàá wa eléyìí tí imaamu Bukhari tó gbé jáde nínú sàhíhì rẹ̀ wala nabi Muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ hajjalillah. فلم يرفث ولم يفسق خرج من ذنوبه كيوم ولدته أمه أن كان تبات في حج تواجنا في في قلق قلان في حجره وسجنا ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbé ihram wọ́n fọ́ ọmọ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ̀ọ́dà gẹ́gẹ́ bíi ijọ́ tí ìyá rẹ̀ bí sáyé ọ̀la ńlá lélẹ́yìn eléyìí téèyàn ò lè rí àfi látara ṣe hajj àsìkò yìí gangan òun náà lásìkò ṣe hajj tí ó bá wá sí ìdíwọ́ eléyìí tó jẹ́ ìdíwọ́ kárí ayé èyí tó dí àwọn èèyàn lọ́nà láti lè lọ ṣiṣẹ́ hajj lọ́dún yìí irú àsìkò tá à ń sọ̀rọ̀ yìí Mọ́kà ó ti kún fọ́fọ́ al òun náà ní gbẹ̀sẹ̀ má látàrí gbogbo ẹni tí ó wà láti gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé nítorí àtìlébà àlàǹfààní àti wá ṣiṣẹ́ hajj lọ́kùnrin àti lóbìnrin onílé àtàlejò èèyàn dúdú ni àbí èèyàn funfun kálukú ti mọ láńlá eléyìí ti ń bẹ fún ni látàrí hajj ewu rẹpẹtẹ eléyìí ti ń bẹ lórí ẹni tí ewu rẹpẹtẹ eléyìí ti ń bẹ lórí ẹni tí ò bá rí ṣe hajj ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn mùsùlùmí láti gbogbo àgbáńlá ayé wọ́n máa lọ ṣiṣẹ́ hajj iṣẹ́ hajj orígun kan ni nínú orígun ẹ̀sìn islam márààrún eléyìí tó yẹ kí gbogbo ẹni tó bá lágbára àti lọ ṣe kó mójútó kó gbìyànjú láti rí ipò ńjọ kan nínú ẹni tó lọ ṣiṣẹ́ yìí iṣẹ́ hajj àsìkò yìí náà là á máa ṣe tí ọba ṣe ń tọ́ ṣẹlẹ̀ nínú àwọn ṣe olóore eléyìí téèyàn tún máa ń ṣe ní àsìkò yìí báyìí òun náà ní ṣe umra anabi wa sallallahu alayhi wa sallam ó fi yé wa wípé al-umratu ila al مكفرات لما بينهن إذا اجتنب إذا اجتنبت الكبائر عمرك في عمرك ومن أمم قيس أن يرى بقيت تابست لاني عمرك في عمرك الإسلام ومن أمم قيس أن يرى فيا قام يا داري داري عمرك, في عمرك ìpẹ̀sẹ̀ rẹ lọ́jẹ́ lópin ìgbà tá a bá ti dìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹni tó bá lọ ṣe umra nínú àsìkò yìí ọlá ńlá ti ń bẹ fún ọkọjá àti ká ṣe umra nígbà míì àjíyàn àfẹni tó bá ṣe umra nínú oṣù Ramadan nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé wa ike gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe umra lóṣù Ramadan ta'dilu hajja ọdọ́gba pẹ̀lú pàṣípẹ hajj nínú ẹgbàá wa kan ta'dilu hajjatan ma'i ọdọ́gba pẹ̀lú pọnítọ ń ṣiṣẹ́ hajj pẹ̀lú èmi anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú sí olóore eléyìí tó mójútó lásìkò yìí òun ni pé as àkókò márààrún tọ́lọ́wọ́n bá ṣe lọ́ràn yẹn lórí wa kò gbọ́dọ̀ dúró kò gbọ́dọ̀ tẹ̀sì lópin ìgbà tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n pera rẹ̀ mùsùlùmí kì í fi sọ̀láàtì ṣeré mùsùlùmí kì í fi sọ̀láàtì ráre ó ti mójútó tẹ́lẹ̀ jẹ́ kí àmójútó rẹ̀ lásìkò yìí kó tún lékele ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ọwọ́ jábútẹ́ báyìí ni wọ́n fi mẹ́sìn ilé ayé afẹ́ atúnfẹ́ wọ́bẹ̀ sí i òun náà ni wọ́n fálà fún wọn àdààmú pẹ̀lú ẹ̀sìn rárá ẹ̀sìn nǹkan tó ṣe pé nígbẹ̀yìngbẹ̀yìn ni wọ́n padà ronú pa rẹ̀ ni ìlọ́fà ló fi jẹ́ pé arákùnrin kan ọkọ ìyàwó rẹ̀ lẹ̀ kíkọ̀ yẹn ti wá pé mẹ́ta ìyàwó yẹn wá gbéra ó lóun lọ báwọn ẹni tí wọ́n bò ń bẹ̀bẹ̀ kíkẹ́ kọ́kọ́ yẹn kọ́ tanijẹ bẹbẹ ẹrú rẹ̀ tí ìbá sẹni tó fẹ́ wọ jahannama ní rọrùn wọn wá láàyè pé kò tètè ó ti parí ó ti pin báwo ni wọn náà ṣe jẹ kótó di pọ ọjẹ kan fún ọjẹ pin kò yí òun náà ẹ sá máa bó ń bẹ̀bẹ̀ ni àti ẹbí ni kí ni wọn kọ lọfẹ sọ pé orí lọbẹ tó fi wá ru ọwọ́ ó ní ẹ dákun ẹ bá mi bí léèrè tó bá rí ọjọ́ mẹ́ta péré wá tó bá rí ọjọ́ mẹ́ta péré mú wá nínú ìgbésí ayé lásìkò tó fi ń bẹ lọ́dọ̀ òun lásìkò yìí sì gùn gbọ̀ọ̀rọ̀ gbọ̀ọ̀rọ̀ tó fẹ́ tọdún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tó bá rí ọjọ́ mẹ́ta péré mú wá tí ó fi jẹ́ pé ń ṣe nǹkan oṣù tó fi ṣe sọ láti fọ́lọ̀ kákòókò márààrún rẹ̀ pé kó mu wá Allahu akbar ńgbà tóbìnrin náà tí ó dáhùn ah, lóòótọ́ lóòótọ́ sọ láti ohun èpè allah aa ah, àwọn afẹ́ máa gbé pẹ̀lú mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá sọ pé wala tumsiku bi'isamil kawafir ẹ má ti àwọn obìnrin mú tọ́jọ́ pé kèfèrí làwọn tí ó bá ti jẹ́ mùsùlùmá kí ló ń fi ń ṣe nígbà tí èsì pé wọn náà gbádùn mùsùlùmí lọ fẹ́ ó ti wá hàn pé kò ṣe ìsìláàmù má wàá lé dànù ní kí kálukú sinmi òfin ọlọ́run ọba kọ̀ ike kí wọn mùsùlùmí kọ́ kọ fún káfíra àyàfi ẹni ọba ti lati láti pìlẹ̀ pọ́jọ́ kan nínú àwọn ahlul kitab ó yahudiya àbí nasraniya òfin ọlọ́run ọba kọ̀kọ̀ kíkọ́ dìímú lórí yahudiya rẹ̀ àbí nasraniya rẹ̀ àmọ́ ti dá mùsùlùmí tẹ́lẹ̀ ó wá di yahudiya ó di nasraniya kò síbi tọ́lọ̀ ti gbà kíkọ́ dirú wọn mú ọ̀ràn síta ni kọ́ máa lọ torí pé nu gbó. iná ládẹ́tẹ̀ yẹ kọ́ máa gbé as-salatu as-salat agbọ́dọ̀ mójútó salat àyàfi tíwèé bá ṣe mùsùlùmí ló kù torí ẹ̀ anú ara rẹ ló ń ti ọ̀sánú anybody ara rẹ lọ ń wóríire fún ọwọ́ afẹ́nìkẹ́ni nígbà tó ń mójútó salat orí ibú tó sì ń wá orí ara rẹ lọ ń wá fún ọwọ́ afẹ́nìkẹ́ni nígbà tó ń fi salat ráàlì ó ti máa ta fẹ́ni tí ò mójútó salat láti ayé kótó rí pé gbogbo ẹ wá burú gbàjẹ́ bálùmà tọ́ba di lọ́la gbẹ̀ndàlù kìyàmù asọ̀lẹ́ àtọ́sọ̀lẹ́ à ẹ mójútó sọ̀lẹ́ àti yín fẹ́ iná hu máa ń bá yáa ha fẹ́ iná máa ń bá yáa ha torí pé gbogbo ẹni tọ́ba fi sọ̀lẹ́ àti ráre fọ̀húwọlé máa ṣe wá ha ọ̀bùyà yóò fi nǹkan míì tó yàtọ̀ sí sọ̀lẹ́ àti ráre jù bẹ́ẹ̀ lọ torí ẹ agbọ́dọ̀ mójútó sọ̀lẹ́ àti wa nínú àwọn àsìkò ọlọ́lá ńlá wọ̀nyí nínú sóore eléyìí tọ́jú lóore tọ́yẹ ká mójútó nínú àsìkò yìí ni asiyam ẹni tó bá lè kẹnu ró fi sẹ̀sìn fọlọ́n lásìkò yìí kó ṣe bẹ́ẹ̀ nítorí ládàá ń bẹ fún gbogbo ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ tí èsì ládàá lásán ládàá ńlá nítorí kó náà ti wọnú sí olóore eléyìí tó ṣe pé téèyàn bá ṣe sí olóore ló máa ń já sí ọlọ́run ẹlẹ́dàá wa yóò san lẹ́san ńlá lórí iṣẹ́ olóore yìí báyìí ẹ̀rí kan sí tó sọ pé sùyàmù ní ká ṣe lásìkò ọlọ́lá ńlá yìí kò sì sẹ́ẹ̀rí kan pàtó tó lẹ̀ gbọ́dọ̀ ṣe sùyàmù àmọ́ ṣe olóore yòókù ní ká ẹ ṣe gẹ́gẹ́ bí òtí ṣe sẹ́ẹ̀rí kan eléyìí tó sọ pé sọ láti ní ká ẹ mójútó hajj ní ká ẹ ṣe umra ní ká ẹ lọ bẹ́ẹ̀ náà ní kò sẹ́ẹ̀rí kan tó yà sọ́tọ̀ pàtó wípé sùyàmù ní ká ẹ ṣe tẹ́lẹ̀ bá yé wa kò sí nǹkan kan tó yọ ọ̀sùyàmù bàbá lè ṣe sùyàmù rárá rárá gbìyànjú láti rí pé tọjọ́ Àrafà kò bọ́ mọ́ torí pé anabi wa sallam ó ní sùyàmù jọ́ Àrafà wọ́n bẹ lọ́hùn kọ́lọ́ wọn máa fi pẹ̀sẹ̀ ọdún méjì rẹ̀ ẹ̀sẹ̀ ọdún méjì kìí ṣe kéré mi pàápàá jùlọ ṣébí wọn náà máa pẹ̀lú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ ju tó lè lọ kó lè bá wa tó ṣe ọ̀làyọ̀ tó ga gbìyànjú láti ṣe sùyàmù ọjọ́ arọ́fẹ́ bọ́ọ̀ bá lè ṣe ti àwọn ọjọ́ yòókù nínú àwọn tí olóore eléyìí tó tún yẹ ká mójútó lásìkò yìí òun náà ní ká pọ̀ ní mímáa wí allahu akbar àti ní mímáa wí la ilaha illallah àti ní mímáa wí walhamdulillah torí ẹ̀ la sọ ká máa sọ pé allahu akbar. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما قولوا إيه؟ أما ولق ولق ولاسكوا إيه؟ كيف أتسري إكا أما صحابة أما وي كيف أتسوا بدأ ابن عمر رضي الله عنهما ní gbogbo ìgbà tí wọ́n bá ń rìn lọ àti ní gbogbo àyíkáyè tí wọ́n bá wà lẹ́yìn sọláàtì wọ́n máa wí àwọn gbólóyìn yàtọ̀ sí pé ká mọ̀ pé àwọn gbólóyìn mutlaqatun wa muqayyada eléyìí tá a máa wí gbogbo ìgbà wà eléyìí tá a sì dágbà sí ń bẹ eléyìí tá a máa wí ní gbogbo ìgbà òun náà lè tá a máa wí ní kíá tí oṣù tẹlifíjà bá ti bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àkókò ní gbogbo àyè yàtọ̀ sí àyè ibi tí ò ti tọ́ka rántí ọlọ́ a máa wí a sì ń fẹ́ ká wí ká gbóhùn sókè lọ́nà ìsẹ́ni tó ti gbàgbé tó náà fi rántí sẹ́ni tí ó gbàgbé tó náà fi múra sí èyí tá a pè ní mọ̀kànyíyádẹ́ òun náà lè ti máa wáyé lẹ́yìn àwọn sọ̀làwátì tọ́jọ́ ra yàn èyí tá ti bẹ̀rẹ̀ sí ní wí láti àṣùbà ọjọ́ àràfá títí tí ó fi di àlásàrì ìjọ kẹrin ọdún lẹ́yìn tá a bá sálámà tán tóní kálukú láyé rẹ̀ sí astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram awawi allahu akbar allahu akbar allahu akbar. Allahu akbar لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد tó báyìí tá a bá ti wí tẹ̀yìn sọ̀láàtì ti parí nù ó tún dẹ̀yìn sọ̀láàtì míì bẹ́ẹ̀ la máa wí ọjọ́ arọ́fà ọjọ́ ọdún bẹ́ẹ̀ ìjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún títí àlàásàrì ìjọ́ kẹrin ọdún tá a bá ti wí tán báwọn ó tún kù sí ọwọ́ pé ẹni tọ́lọ̀ ń bá ní kọ́dọ̀ ẹ̀mí àwọn ló kù tí ó tún máa wí àwọn fẹ́ ká tẹpẹlẹ má wíwí àwọn gbólóyìn nítorí ọlá ńlá ń bẹ fún un anabi sallallahu alayhi wa sallam kò tọ́ka sí iṣẹ́ wo pàtó òun náà níṣẹ́ tá a fẹ́ ká máa ṣe láwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí yàtọ̀ sí pọ́kàn tọ́ka sí ọlá ńlá tí ń bẹ fún ká ṣiṣẹ́ rí láwọn ọjọ́ yìí ọwọ́ aṣojú abẹ́ǹkò lórí àwọn agbólóhùn yìí ó nìkan ló ṣàfihàn rẹ̀ fún wa lérò pé tẹ́báwá náà ti wà ní islam tó jọ mẹ́ta tó bá sọ pé ṣe olóore ìwọ́ pọ̀ ọ̀dá sí olóore mà ní nígbà tí èsì pàna alánà ló di mùsùlùmí eléyìí torí الله أكبر ولله ولله الحمد eléyìí jẹ́ bá ti ṣe máa pàdé àwọn àkókò olóore àti irú àwọn nǹkan a fẹ́ ká máa ṣe ńlá eléyìí ti ń bọ̀ wọ̀nyí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ náà bá wa láyé fi ṣe àwọn ẹrú ní àsìkò náà wa kó fún wa ní iṣẹ́ rí eléyìí tí yẹn máa ń balada ńlá gbà tí yẹn máa ń balada ńlá pàdé lórí rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndà kìyàmù kọ́lọ́n kọ́dà kún kó fi wá sí kóńgẹ́ rẹ̀. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 ó ń kanlẹ̀kùn gbàngbàngbàn pípọ̀ ń bọ̀ àsìkò ńlá yìí gbogbo mùsùlùmí iná ni wọ́n ti ń fojú sùn látọjọ́ tó ti pẹ́ nítorí pé ọjọ́ ńlá ni ọjọ́ ọ̀dùnnú ni ọjọ́ oríire ni eléyìí tó ní kálukú wa tó ń bẹ lọ́n kọ́kọ́ ń kún ọ̀kan nínú àwọn ẹni tí àsìkò yìí láyé. ọjọ́ náà ni ọjọ́ ọdún léyà á rí i pé tá a bá wọ̀ tún tá a bá wò sí á rí i pé àwọn èèyàn kan nínú àwa mùsùlùmí ọlọ́run ẹlẹ́dàá wa ti fi wọ́n ṣe kòńgẹ́ ríra ẹran eléyìí tí wọ́n fẹ́ pa lọ́dún léyà ẹni tó ra gbò ẹni tó ra màálù bákan náà ó ti ń bẹ nínú wa ẹni tó ṣe pé ràkúnmí ló ń rà àwọn mùsùlùmí yìí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni láti tẹ̀lé àṣẹ ọlọ́run láti tẹ̀lé lánàá nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú suratul kawthar ó ní fasalli li máa ṣe sọ láti fọlùwà ẹlẹ́dàá rẹ kó o sì máa gúnra fún un àwọn olùmọ̀ wa sọ pé fasalli li máa ṣe sọláàtì fọlúwa rẹ wanhar ayé wanhar lẹ kó o sì máa gúnra fọlọ́ náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé Ọlọ́run nìkan là á ṣe sọláàtì fún Ọlọ́run nìkan náà la gbọ́dọ̀ gúnra fún a gbọ́dọ̀ dúnra wa fún nǹkan míì tó sí Allah eléyìí ni apá kan nínú àwọn olùmọ̀ nínú ẹ̀sìn Islam ni wọ́n rí làwọn fi sọ pé àṣẹ ló wá nínú àyà yìí a sì rí nǹkan kan tó mú àṣẹ yìí kúrò nídìí jíjẹ́ ọ̀ràn yẹn a ti pé ká du ẹran fún ọdún iléyá ọ̀ràn yẹn ni nígbà tí àwọn ẹni tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ táwọn sì ń sọ pé súnà ni ṣùgbọ́n súnà tó ti pé ó ní agbára ọlọ́run ẹlẹ́dàá wa ó sọ nínú alukur'an nínú hajj. aya kẹrìndínlógójì ó ní wal budna ja'alnaha lakum min sha'airillah àti pé àwọn arákùnmí àwọn ọlọ́wọ́n bá la dá wọn fún yín amú káwọn náà máa bẹ nínú àwọn nǹkan tí wọ́n máa jẹ́ àmì àti gbé ẹ̀sìn ọlọ́run ọba ga kọ́ hàn ràkúnmí akramakumullah ọ̀nbẹ nínú ẹran tá a máa pa fún léyà ó sì wà nínú ẹran tá a lè pa fún hádáyà nígbà tá a bá lọ sí hajj eléyìí fi hàn wá pé ọ̀rọ̀ à ń pẹran léyà ó pàtàkì púpọ̀ ó sì bùkátà fún pé kí gbogbo àwa mùsùlùmí ẹnikẹ́ni tọ́lọ́run fún ní ìkápá àti agbára àti lè pa kó pa o. pàtàkì jùlọ ó wá nínú ẹgbà ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik rọbí radiyallahu anhu nínú ẹgbà wá tí imaamu Bukhari àti Muslim tí wọ́n gbé jáde anna nabiyya sallallahu alayhi wa alihi wa sallam ضحى بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر قال النبي صلى الله عليه وآله وسلم agbo méjì abìhó lórí sarasara lànàbì pàfìsẹ́lẹ́yà o agbo méjì èkíní kejì wọn sì jẹ́ abìhó lórí wọ́n wá jẹ́ amlahayin wọ́n jẹ́ aláwọ̀ funfun awọ wọn funfun ṣùgbọ́n tútútútútú làwọn láàrin nígbà tí sọ abẹ tí ó tún sojú abẹ ń kó fún akátẹ ẹ lè gbọ́ gbogbo ẹ yìí ó ní dúdú ló fi ń jẹun dúdú ló fi ń mí dúdú ló fi ń ríran dúdú náà ló fi ń tẹ̀lẹ̀ wọ́n ń pẹ̀lú rẹ̀ lédè lárúbáwá ní amla a sì pé èmi fẹ́ paléyà ṣé ràkúnmí lọ́yẹ kí n pa ni màálùú tàbágbò á àgbò lọ́yẹ kí n pa o nítorí págbó là nẹ́bí sallallahu alaihi wasallam pa ọlọ́run sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasan àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbàtó ti págbó là nẹ́bí pa bákan náà èmi fẹ́ kọ́ sí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ṣé àgbo kan ní kí n pa ni àbí mo lè pàjẹ́ yọkan lọ dáadáa mo lè pàjẹ́ yọkan lọ ṣèbá nàbí nù méjì lọ pa torí ẹ̀ mọ́ lágbára ti pa mẹ́wàá kí n pa mẹ́wàá mọ́nà ẹyọkan náà lágbára mi pa kí n pa ẹyọkan náà kó burú kó bàjẹ́ àmọ́ kánìkan á sọ fún ọ pé ẹyọkan náà ni kò gbọ́dọ̀ ju ẹyọkan lọ ń bó ń bẹ̀ lè pàjẹ́ ẹyọkan lọ bàbá pa màmá pa kò pọ́ máa ṣe pa tọ́ba lówó ẹ̀ yorùbá lẹ́vù wọn náà lè yàn kán pàgbò tó a jẹ́ pé gbogbo ọmọ wa péjọ sílé rẹ̀ àwọn ọmọ tó bá ti níyàwó náà àwọn ìyàwó ọmọ àwọn náà tó wá péjọ àwọn àna tó fẹ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ náà àwọn náà tó wá péjọ lórí àgbo ẹyọ kan ó mà lágbára púpọ̀ o tẹ bá rówó tẹ fi para kú mi kọ́ kí ló máa ṣẹlẹ̀ Allahu akbar agbẹ́yọ̀ kankan ṣé ẹ̀ mú lọ́nà na ó fi kéyìn lọ́bi torí gbà bá da ogun ọwọ́ tá a da lọ́rùn ẹran tá a fẹ́ pa ọ̀bẹ ọ̀yẹ̀ bọ́bẹ̀ bá yẹ ọwọ́ ní òbù irọ́ lásán gbogbo ẹ̀yin náà tẹ lọ tò síbẹ̀ tẹ ara yín ọmọ náà lè ti pẹ̀ràn ni kí náà tó tiẹ̀ rẹ̀ ẹ̀sìn lélẹ́yìí kìí ṣeré tọ́lọ́n bá fagbára rẹ̀ ká ìwọ náà pàtì ẹ̀ ń lè rẹ̀ darí ọ̀há ní àánú òun wọn máa kẹ̀sùn sóun lọ́rùn fáwọn pẹ̀ràn àríọ́ à wọ́n máa ráyè ranù àtìgbà tó ti ṣe léyìn àsìkò ti lọ ti pẹ àsìkò ti lọ ti pẹ́ kò sáànà kan tó tún ráyè rẹ̀ gbèrú ma àníkọ́ máa tọ́jú ọmọ níbi táwọn kan ti ń fọwọ́ mú awọ tí wọ́n ń sáyàn rẹ̀ òun jókòó kálẹ̀ rẹ̀ àbí tọ́wọ́ bá mi bì òun dàrí kẹ́kẹ́ ọmọ ọ̀dọ́ rẹ̀ gbogbo eléyìí ò bùkátà mà àwọn èèyàn náà ti gbọ́n wọn ti lajú kọjá nọ́ọ̀sẹ̀n torí ẹ̀ oníkálukú kọ́ pa tiẹ̀ oníkálukú lọ bá wí oníkálukú ní sẹ́sọ̀ láti tiẹ̀ oníkálukú lọ ìdì tiẹ̀ ó ṣe dúró nítorí pàànà rẹ̀ ti lọ ìdì kí wọ́n má lọ oníkálukú wa náà lọ dá sọ́dún tiẹ̀ ó ṣe fi tànà rẹ sẹ̀wù àkó túmọ̀ sí ká ẹ má ran ara yín lọ́wọ́ tọ́wọ́ ti wí ẹ̀yin àná gbà rárá o ẹ lè ran ara yín lọ́wọ́ ìwọ náà lè bá wọn pé bàbá ìyàwó rẹ ti dàgbà bàbá lè má lè pé bá wọn sá wọ́n bá wọn sá ẹ bá ti agbo tí wọ́n fẹ́ pa yẹn kọ́jà tó níwo torí pé Ànábì sallallahu alaihi wasallam àgbo méjì tó níwo lórí àní o ẹ̀yin ọmọ ní sáà pè lẹ́sìn àṣebọ̀ gàwa ṣẹṣẹ ní sáà pè lẹ́sìn ìgbà táwọn sọ̀hábà tẹ̀lé Ànábì tí àwọn ṣe hajj nítorí ní pé ńgbà tí dé mi kò lè ṣeéṣe fún gbogbo oníkálukú kọ́ gbọ́n dáná bí bá ń sọ nítorí pé wọ́n lé ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn oníkálukú kan sọ pé wọ́n lọ irú àníyàn táwọn ibi bá dà lèmi náà dà sọ̀tà ń pè lẹ́sìn nu kọ́sì ẹni tọ́lọ̀ ń fi rán ṣé ẹni tọ́lọ̀ ń fi rán ni wọ́n ń kọ́sì máa sọ ń tẹ̀lé àwọn bàbá kan tí ń fọ́ ń fàkùfà àwọn bàbá tí ń kọ́ ń kọ́ kúkọ̀ọ́. anabi tọlọ ń fẹ̀sìn rán bẹ́ẹ̀ ọ ọ̀ anabi ni ẹgbà báyìí ó ní a ọlọ́run fẹ́ kẹ́ bọ̀wọ̀ bá ókè tà anabi ọ wá jẹ́ tí wọ́n fẹ́ bọ̀wọ̀ fún òun fọ̀ ọgbà gbó ọwọ́ agbanú gbó ọfọ̀ nálẹ̀ ó yẹ ṣe rẹ tó ó ní quite alright eléyìí túmọ̀ bánabi wa ti ṣe tẹ̀sìn iná lọ ẹ ṣe ọ̀fẹ́ ọ ń wò wò pé ìwo eléyìí ò tóbi tó bàbá ẹlẹ́ran wa ní à ẹ jẹ ìwo mẹ́rin ni wọ́n ọba yí ọkọ tẹ́tí kọ́ máa gbọ́ àbího lórí la fẹ́ pa torí bẹ́ẹ̀ lọ́gá wa sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ló ti ṣẹṣẹ. màá wa kẹ́ ẹ̀ wò bọ́yá ọlọ́run lè ní kí ìná bàbá mu wa o mọ̀ ń fẹ́ kó o mú funfun wá eléyìí tó láwọn dúdú dúdú dúdú lára bàbá wa ṣeéṣe pẹ́pẹ́ nu rẹ̀ ló dúdú ẹyinjú rẹ̀ méjèèjì awọ tó yípo ló dúdú imú rẹ̀ awọ tó yípo ló dúdú ẹsẹ̀ tí fi ń tẹ̀lẹ̀ awọ tó yípo níbi pátákó rẹ̀ sókè ó dúdú irú rẹ̀ mọ̀ ń fẹ́ kó mu wa a a ẹ fẹ́ fi jó oògùn ni àwọn èso lóògùn kó o jó yọ àwọn èso lóògùn àwa ń tẹ̀lé súnà tó sì máa kọ́ta súnà nìwọ kò lè jẹ́ kó rí rẹ kó pè lọ sí di níta sọ bọ́gà tiwa ti ṣe sọ iná làwa ń ṣe wọn. a irú àwọn ẹran bẹ́ẹ̀ yẹ kí wọ́n tà ọ yẹ kí wọ́n tà tírú rẹ̀ kọ́ bá yọ sọ́jà tí gbogbo wọn máa dù èmi ní ra ìwọ kọ́ rà nítorí kíni ẹran kan náà ni ẹran gbogbo ẹ wàlàkín tẹ́mi bá ra arú rẹ̀ pẹ̀lú àníyàn pé bọ́gà mi ti ṣe nù anabi sallallahu alaihi máa gba aládá tó ju tẹni tó pa etí èsèrú rẹ lọ. akramakumullah àwọn àgòjú àwọn arígbẹ́ ńkọ́ ṣé kó kùtọ̀ ọba wọn ni rárá o kẹsẹ̀ kó kùtọ̀ ọba wọn kó ń ra àwọn náà àmọ́ ńgbà tí ọba tó sírò ètò àwìn gbàtí ọba mélòó ru eléyìí náà lọ́wọ́ àlàyé fún abá ara ru ẹ̀sán mí náà lára ṣe eléyìí jẹ́ báwọn. bákan náà ẹran táwa fẹ́ pa wọn nígbà tó yẹ pé ẹran tá ànábì sallallahu alaihi wa alihi wasallam tó ń pa wọ́n ní ẹran yìí ọjọ́ oníwo lórí báwọ̀ rẹ̀ ti ṣe rí lẹ́gbọ́n yẹn ọwọ́ ànábì sallallahu alaihi wasallam ló fi pa torí rẹ̀ wọ́n náà sọ́lọ́ ọba ẹlẹ́dàá tó bá bùkún ọ tó nǹkan tó fi ra ẹran jọ́ jẹ́ pé wọ́n lọ́ fọwọ́ ara rẹ̀ pa ọ́ táwọn bá wà ń pa ọ́ àǹfààní mọ̀ ń tẹ̀lé súnà yìí máa yọ lọ́pọ̀lọpọ̀ ń di àníyàn kò tó kọkàn yín pé mo ṣe àmọ́ máa mà pé mo ṣe níbàámu pẹ̀lú ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam òní òjò kí ládà rẹ kó rú gọ́gọ́ èrè tó jẹ yọpọ̀ ju tẹni tí ò ní lẹ́mìí bẹ́ẹ̀ lọ. ẹ wọ́n jẹ́ ẹran oríṣi mẹ́ta èyí yòówù ọlọ́run bá bá ní kíkọ́ èèyàn ká tẹ́ ẹ bá ti lò láti fi paléya ó ti tó àwọn ẹran náà ní ràkúnmí màálù àti àgùtàn ràkúnmí èyí yòówù ọlọ́run bá ní kó rí torí ràkúnmí póríṣiríṣi ràkúnmí ń bẹ eléyìí tó ti lárúbáwá ràkúnmí sì ń bẹ tá à ń pè ní bọ́ọ̀tì ràkúnmí tó jẹ́ ti lárúbáwá yẹn abike kan lẹ́yìn lò ìgbà tí ètò wọn pè ní bọ́t òun jẹ́ abike méjì èyí yòówù tó bá panu méjèèjì ọ̀dà kò burúkọ bàjẹ́ bákan náà màálù tá a pa oríṣi méjì lọ́lọ́run màálù náà màálù àti wọn pè ní bọ́kọ̀rọ̀ màálù si wà tí wọ́n ń pè ní bakarul wash màálù lé àti màálù orí ọ̀dàn màálù gbogbo wa màálù orí ọ̀dàn ọ̀nà lẹ́fàn islam gbà pé ẹ lè fi ẹgbàn ẹ lè fi ẹfàn ẹ ta ẹni tá parí ọkà ẹni tó lè bá ó sì dájú pé ẹran ẹfà ó dùn ju ti màálù lọ bákan náà àgùtàn àgùtàn àgbò àti abo rẹ̀ tá à ń pè lágùtàn ọwọ́ ọbẹ̀ ewúrẹ́ àti akọ rẹ̀ tá à ń pè lórúkọ ọwọ́ ọbẹ̀ àwọn ògúnfe àwọn náà wọ́ ọbẹ̀ wọ́n wọnú orúkọ tá à pè ní àgùtàn àwọn oríṣi ẹran mẹ́ta yìí iná lòfin ọlọ́wọ́n bá gbà ipa lè fi dú ẹran iléyà wa o kò sóríṣi kẹrin o tí o bá jẹ́ ràkúnmí màálù tàbágùtàn kò sí oríṣi kẹrin ẹnìkan wàá sọ pé òun fẹ́ pa ehoro fi ṣe léyà. àbóhùn fẹ́ pa ìgalà fìṣẹ̀lẹ́yà ìgalà òsín nínú ẹran tó ń pè lágùtà àwọn ẹran tá a lè pa fún léyà nìyẹn ẹni tó wàá mà nínú rẹ̀ fẹ́ fi fọlọ́ ni tọ́lọ́mùbá ní kágbára wàá pa tọ́lọ́ tó bá ti fagbára rẹ ká ọlọ́wọ́ bó forí sí i má jí wọn lẹ́ran o torí pé a fẹ́ palẹ̀ ya pàápàá jùlọ irú àwùjọ tiwa yìí tẹ́kọ̀ àwọn mùsùlùmí pọ̀ ń bẹ jọjọ ọlọ́run kò ti ká pọ̀ a fẹ́ pé ẹni tó bá lẹ́ran léyà tó fẹ́ pa tó bá ṣe ti kẹ́ ẹ máa só mọ́ wájú lẹ́yìn lọ́nà tó ti pé gbogbo ẹni tí máa ń lọ tí máa ń bọ̀ wọ́n ma tara ẹran iléyá yín ma pé yẹs ọdún bọ bọ̀ ọdún gidi ń bọ̀ yàtọ̀ sẹ́tàn jẹ àmọ́ nǹkan míì táwọn èèyàn ń ṣe láyé tá ń pè lọ́dún sọ fún wọn pé kí wọ́n pẹran nítorí rẹ̀ inú Islam òun náà lọ́dún wà adúpẹ́ fọlọ́ tí ò já sí nọ́mbà mu ìwọ́n ti wá mú nọ́mbà tó dáa ọwọ́ á lọ ọsọ ọsọ sódò. So ìwọ ò ní di islam yìí à ó dájú pé ẹni bá rórí ilé ńlẹ̀ tọkọ̀ láti rọ̀ má lọ́bọ̀ kò rí ibú jáde kọ́lọ̀ mọ́sà wa ló lórí ibú. akramakumullah ẹni tí ọwọ́ aṣọ ẹran mẹ́ta ó ti ṣe ń tọ́ da káwọn ará yọ dákun o kó ẹran lọ kó wá jẹ́ kójú àwọn èèyàn ń sọ kó dá ọyà tètè tu ẹsọ ọkọ ẹsọràn ọkọ mm, ọkọ ṣé ẹran tó fẹ́ fi sẹ̀sìn ọlọ́ ni wọ́n á fẹ́ sí ẹ wò láyé jàhìlì yá tẹ́nìkan bá mú ràkúnmí wá nìsín tó ní ràkúnmí òun fi tọrẹ fún kàábà ni wọ́n ń pè ní hajj yọ wá sàmì sí la bákan méjìlá mi yẹn. ó lè mú bàtà kó wá so okùn sí láàrin kó wá so bàtà yẹn pẹ̀lú okùn yun wọ́n wá gbé kọ́ra kún mi lọ́rùn òun ni at-taqlid ní tí wọ́n ń gbé pẹ́ran lọ́rùn ni wọ́n ń pè ní al-qala'id àwọn tẹ́ ń gbé pẹ́ran lọ́rùn gbogbo èèyàn ti mà pé gbogbo ẹran tẹ́ bá rírọ àmì lọ́rùn rẹ̀ wọ́n fẹ́ fi tọrẹ fún kaaba ni ẹnì kan kéé lọ́nà ẹnìkan yìí lọ láti pé mo fẹ́ jí gbé bí ràkúnmí tó bá gbéra láti Madina tí èdè Maka ẹnìkan ò ní mo fẹ́ mu kódà kéèyàn ọmọ sí pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ bẹ́ẹ̀ láyé jahiliya kí ni wọ́n mùsùlùmí wá bá débi kó di ẹran léyà àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ o àmì kejì òní wọ́n ń pè ní al-ish'ar al-ish'ar òun náà ní pé ẹran fẹ́ fi tọrẹ fún Kaaba yẹn ẹ mú ọbẹ̀ wa àbádà ẹ wàá fi ẹ fi ẹ fi ẹ fi ẹ fi gé níbì kan níbi awọ rẹ ń tó ti sẹ̀jẹ̀ tó ti sẹ̀jẹ̀ jáde sẹ̀jẹ̀ yẹn bá gbẹ mọ́ la gbogbo ẹni tó bá ti rí ojú ọgbẹ́ ń pẹ̀lú ẹ̀jẹ̀ ń wọ́n ti mọ̀ pé ẹran yìí wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi tọrẹ fún Kaaba ni ẹnìkan ò ní súnmọ́ dípò pé yóò jí gbé bóòlù tí wàá jẹ́ àwọn aṣọ ẹran iléyà mẹ́ta àtiwọ́ àti òun ẹ jọ lẹ̀ dí pé á ẹran gbé náà ni.

wọ́n pè hundred thousand ah kí ló burú nu káwọn èèyàn ọgọ́rùn kápá èlé ló ládàá o one one thousand ah ẹ kàn fẹ́ jẹran lásán ni o tẹsán kí ló bá pín ẹran hundred thousand lórí ẹ̀yin ọgọ́rùn ah, ntí ọkà kálukú kò ní ka lẹ́nu ntí ọtí ọjẹ pín kálukú kò ní ka lẹ́nu torí ẹ̀ wọ́n ń pa ẹran yẹn nítorí ẹ̀sìn ni tó bá ké nítorí pé abẹ́ ta ni kò sí iye tá a rà tí ọ̀wọ́n kò sí iye tá a rà tí ọ̀wọ́n ọ̀dà wọn rẹ́ràn kan ní one hundred thousand ṣe èèlò lẹ́wàá tàtàn rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ ta ìtàn rẹ̀ nìkan ní twenty five thousand ìtàn ẹ̀yọ̀ kan sẹ́yìn ọ̀rà ṣẹ́fẹ́ yìí náà sọ fún Yorùbá ni pé ọjọ́ wa gbá mi lójú ogbó àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ra ìtàn ẹran ẹ̀yọ̀ kan á ó jẹ́ ẹran lọ́ni ẹ̀hẹ́ tó àmọ́ gbàtọ́ pé ẹ̀sìn la fi ṣe àní wò pọ̀ Eji ètò òtúmọ̀ sí pé àwọn ẹni tí ń tẹran náà kó gbé o gbé bí wọn fẹ́ fi sẹ̀sìn ni wọ́n ti ní ẹ máa rà á wọ́n lọ jíwò ni wọn ní jíwò ẹ̀yin náà ẹ̀dẹ́ díẹ̀ bàbá ẹlẹ́ran ẹ̀dẹ́ díẹ̀ ẹ má lé àwọn èèyàn jìnnà sáti sẹ̀sìn wọ́n tiẹ̀ wá sọ pé lọ́dún yìí kò síbi tẹ̀ràn yẹn ò ti wọ́n á máa wo pé ń ọ̀dọ̀ wa ń iná ni wọ́n ti jọ wọn bàbá lọ kó wa láti òkè ọ̀yà lọ́n ẹran tí wọ́n lọ́n àfa àwọn ẹran lọ́n náà kò tẹ́ tọ́ni lọ́dún yìí owó ń ti pọ̀ jù àwọn ẹlẹ́ran náà ni kò lè má pọ̀ ọjà táwọn náà ń ná ń kọ́ ṣèbọ́jà kan náà làjọ ń ná ẹbọ́ ní kálukú wa mọ̀ ńlẹ̀ yìí èló là ń ra báàfù gàrí tẹ́lẹ̀ báàfù gàrí kọ̀mọ̀dé two thousand lọ ńgbà ọ̀wọ́n gan nu báfù gàrí ọ̀wọ́n títí títí ti ń lọ bí eight thousand kọ́nà tó máa bá wa pẹ̀tù sí ní kọ́nà ti bá wa fomi jù wọ́n ti lọ bí five thousand ní ìsìn díẹ̀ díẹ̀ padà sípò ọ̀dà bóun náà bá tẹran rẹ̀ tọ́ta rẹ̀ tọ́ta ara ń láàrin wọ́n gbé òfin kan jáde ní Katsina state òfin ni pé gbogbo oníkálukú gbogbo oníkówá àtẹni tí ń ṣiṣẹ́ àtẹni tí ò rí ṣẹ́ ìjọba sí kálukú ni wọ́n máa sanwó òlù owó òlù ń ọjọ́ ẹgbẹ́ ẹgbẹ̀rún méjì méjì ọba àmọ́ rí ṣẹ́ ìjọba ọba àmọ́ jẹ́ pé èkánná lọ́n bá wọn rí kọjá pé tòmátò ló ń lé sẹ́nu ọ̀nà ọjà ọ̀sán two thousand lọ́dún tán agbọ́yùn. wọ́n tún lẹ́ẹ̀ máa sanwó orí náà fún màálù gbogbo ẹ tó bá ní màálù kan ẹ máa san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lórí màálù kan subhanallah àwọn èèyàn wá fagbeta pé ah, ah, màálù náà ọ̀dà ẹ fi gbogbo ẹ̀ fún gbogbo ẹ̀ màálù tí wàá sọ ọdún bíi mélòó lọ́dọ̀ rẹ̀ kó tó di kó san lórí owó orí màálù náà yọ yọ yọ ìdí tí nǹkan fi wọ́n náà kọlọ ẹlẹ́dàá kọmọdé katáwọná tí yẹn bá fẹ́ pẹran léyà àwọn àbùkù mẹ́rin kan bẹ tẹ gbọ́dọ̀ sọra fún lára ẹran tẹ fẹ́ pa yìí báyìí alákọọkọ nínú àwọn àbùkù yẹn ni kíkọ́ náà lágbájá ẹ bá ní wo àgbò yìí sọwọ léyà ẹ wo àwọn àbùkù mẹ́rin tí ò sí lára rẹ̀ alákọọkọ ni kíkọ gbọ́dọ̀ jẹ ẹlẹ́yinjú kan anabi sallallahu alaihi wasallam ń kọ̀ fún wa. láti fi ẹran olójú kan pa iléya àti ṣé wàá mọ̀ kójú kan lẹ́ran ní àádàmọ̀ tó máa gbóúnjẹ kalẹ̀ fẹ́ràn tó bá rí pàgbọ́n abìkan ní jẹ jù kò gbẹ́nu kejì wọn lámì inú téèyàn máa fi dá àmọ̀ pé lójú kan lẹ́ran ẹ sì mọ̀ pé ibi tí bá ń ríran náà ni ọmọ pọ̀ sí ìjọba fẹ́ jẹ a pa àgùtọ́ jẹ́ olójú bẹ́ẹ̀ náà ni ntí ọba ti tọ́ka pa fún léyà a lè pa fún hádáyà a tún lè pa fún àkíkọ̀ tá a bá so gbogbo eléyìí ká ní fura rẹ̀ ẹlẹ́kejì nínú àlébù òun náà ni alàárùjá ẹran wa tá a fẹ́ pa kò gbọ́dọ̀ jẹ́ arọ tẹ́ran bá ti jẹ́ arọ kò wọlé yá o bóòlù ẹ̀yin ò sì mà lẹ́ran wọ́n ní wọ́n máa ń lé ẹ lé ẹran pé kó rìn ẹ lé pé kó sáré tí bá ń bẹ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ẹ mọ̀ wá wò ìgbà táwọn sáré tí wọ́n ti bọ́ wájú ó ṣòro fún láti lé wọn mú ń sáré ń tiro á ti tara rẹ̀ mọ̀ pé arọ lélẹ́yìí ṣùgbọ́n gbà mí ò lè má jà rọ sẹ́mi pé láti Sokoto wọ́n ti ń gbẹ́ràn bọ̀ ń gbà mí wọ́n gbé mi bọ̀ láti Niger ìléèlà so ibi tá a ti ń gbẹ́ran bọ̀ jìnnà wọ́n ti so didi ọjọ́ méjì lọ́nà ẹran ò rí ibi tó ti lè lóṣù ìdúró náà lẹ́ran wà a máa rẹ ẹran bó ti ṣe máa rẹ̀yàn àárẹ̀ ara ló mú ẹran tẹ́ran òfin lè dá má tó fi di pé ń tiro ẹ má ti ìṣèdájọ́ kó ti yarọ. ẹ ṣe sùúrù fún díẹ̀ torí ẹ̀ tán máa ń sọ ẹran láti inú ọkọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mẹ́jọ jẹ́ pẹ̀lú àwọn ẹran lẹ́mọ̀ adájọ́ lé lórí kọ́gbádùn kọ́gbádùn torí pé ìṣèyàn ń sẹ́ranko sábà ní káwa náà láti mọ́kúá mọ́kúá súnmọ́ bíi púpọ̀ ìdúró láwà táàbí dájú létí ń bì èèyàn gbà bí ò ní gbà wàlẹ́ ọgbà kẹ́ tó dé jẹ́bà gan

tábà ètè bòde ṣáájú màá dìde ìwọ náà tù kájọ máa pin síra wọn bá wọn á ní ògbójú ọ ògbójú ọdẹ ọfẹ fi ògbójú fi yàn àwọn ọmọdé jẹ ò tó wọn máa wọ ọ̀ràn ni ẹran ẹ wá wà àtìfítà ti ń tu ẹran bọ mi fi máa kú ọkọ̀ táwọn rẹ̀ tí ibi tí wọ́n ń sí pé bọ́yá ó lè ọ́ àlébù ẹlẹ́kẹta òun náà ní pé ẹran yẹn ọ̀gbọ́dọ̀ jẹ́ pé ń sáré sáré rẹ̀ hàn ẹran ẹran tí wọ́n wò bọ̀ fìgbà tó kú à ẹ má ra aru rẹ̀ ó dínwó bẹ́ẹ̀ ni irú rẹ̀ ó dínwó o bá sì ra aru rẹ̀ kọ́ wọlé yá bàbá ìmáàmù ti bàbá ìmáàmù ọ̀sọ́ bẹ́ẹ̀ mọ́kò bá lè máàmù yín ẹran tí bá ti nínú àmì tá a fi máa dẹran àmọ̀ pé ń sa nìgbẹ́ ẹ wo ibi ìdí rẹ̀ mọ́rù rẹ̀ ẹ rí i pé ìgbẹ́ ni ìgbẹ́ ti fọ́n káńbẹ̀ tó yẹ pé omi bọ́kẹ́tì méjì ọ̀fọ̀ ẹ dákun sí lásán wá ní jẹ ní ní yàgbẹ́ bá wọn ní oúnjẹ tó jẹ ni kò burú ẹ fọ́ọ̀mù ìtọ́jú oúnjẹ tí kò yìí ẹ wá mi ìjẹ́ rà tó bá sì jẹ́ pé ni. àwọn baitariyun veterinary doctors àwọn òbúkátà pẹ́kọ́ yàgbẹ́ náà kí wọ́n tó dá àmọ̀ pẹ́kọ̀ gbádùn ẹ lè múru wọn náà lẹ́yìn kọ́ba yín wò sẹ́ràn yín lálàáfíà bí ọ̀ lálàáfíà ìgbà míì látàrí pé àwọn ya inú rẹ̀ látàrí pé wọ́n ya ojú rẹ̀ kọ́dà ìgbà míì mú rẹ̀ ní ó wò onímú jáde àwọn ò mà kí ni ń ṣe sẹ́ẹ̀mọ́ fẹ́ràn ọ̀lẹ́nu tí ó fi sọ̀rọ̀ àmọ́ ńgbà tó pé sẹ́tà wọn lọ fún nù ẹ̀kọ́ tí kálukú náà kọ́lé ẹ má fojú di ẹ̀kọ́ tó lọ kọ́ ẹbí náà léèrè àsìkò gbogbo ọmọ náà lọ́lọ́jọ́ tiẹ̀ ni wo sọgbádùn àbí ọgbádùn ṣé nǹkan ṣe àbí òní ṣe nǹkan káfílẹ̀ bá a mọ̀ pé eléyìí jẹ́ ọ̀kan nínú nǹkan táwọn ìjọba Saudi yà máa ń ṣe nígbà tá lálàájì bá lọ sí hajj ẹran tẹ́ ń sanwó rẹ̀ fúnjọba àwọn tíjọba ọba yín pa á wọ́n ń ṣiṣẹ́ ribiribi lórí rẹ̀ kó tó jẹ́ pípa wọ́n máa ń gba àwọn èèyàn rẹ́gẹ́dẹ́ ṣiṣẹ́ wọ́n máa ń pa àwọn kan ní aṣ-ṣar'iyyun àwọn ẹni tó mọ̀ nípa òfin ọlọ́run wọ́n sì máa ń pa àwọn kan ní baitariyyun àwọn veterinary doctors so gbogbo wa iná láàyè ẹran wò àwọn táwọn máa ń kó òfin ọlọ́run á wò wò táwọn ń dáná bí sallallahu alaihi wasallam ní kò gbọdọ̀ sí lára ẹran ṣé ń bẹ lára ilé àbí òsì ń bẹ tá a bá ti rí i pé àléébù yẹn ń bẹ lára rẹ̀ wọ́n ti fáwọn alọ́dọ̀ oríṣi kan ọ̀dà tiwa lè jẹ́ aláwọ̀ yeye wọ́n fún àwọn veterinary doctors lọ́dọ̀ oríṣi mi tí wọ́n lè jẹ́ aláwọ̀ aró tí a bá ti lè fẹ́ ọ̀dà yìí sẹ́ran la tí ẹ bá o wọn ò ní pa fún léyà àwọn ò ní pa fún hádìó tẹ́yìn sanwó fún ìyẹn ni pé wọn ò ní pẹran kẹran fún ọ tí ẹni tó sì jẹ́ veterinary doctor tó bá kó ń lọ fẹ́ ọ̀dà tọwọ́ tiẹ̀ sẹ́ran la wọn ò ní pa nítorí pé ó ti hàn pé kò lálàáfíà veterinary doctor òun sọ pé ó lálàáfíà àwọn táwọn máa ń pòfin ọlọ́run àwọn wá fi ọ̀dà tiwa sí la ọwọ́ àbí wá léèrè pé kí n la rí tó ṣe aṣọ ipe tó fi ṣẹ̀rí aṣọ ipe kò gbọ́dọ̀ níla tá a fi pa fún hádáyà àrípélé yìí níla wọ́n ní kankan tí lọ pa ẹran yẹn lọ́jà lọ́dọ̀ ta lẹ́ran ti dà òfin ọlọ́run lọ́jà torí de ilé wọn ò ní pa ọ̀dà tiwa ní fáìnà torí de ilé yìí kẹ́lẹ́ bá a mà wípé àwọn alálàájì ti ń sanwó yẹn àmójútó tó péye ń bẹ lórí owó tí wọ́n ń san àti irú ẹran tán pa fún wọn. àwọn ò pa ẹran tí ọ̀la làásìá ẹlẹ́kẹ̀rin òun náà ni ẹran tó ti gbẹ́ tó ti rùbà jẹ́ tó yẹ pé à ń rí eegun rẹ̀ eegun ẹfọ́ àyà rẹ̀ báyà lè máa kà níbi tó ti gbẹ́ dé àní pa fúnlẹ̀ yà o ọ̀pọ̀lọ́ bá dé ẹ máa bọ̀ títí tí ìgbádùn tí ètò fi sanra ètò bá sanra lẹ́ẹ̀pa eléyìí jẹ́ àwọn àléébù tá a sọ̀ra fún lásìkò ìgbà tá à ń gbìyànjú láti wá nǹkan tá a lò láti fi ra nǹkan tá a fi pa iléyà a tún gbọ́dọ̀ mójútó àwọn òfin tó de ẹran tá a fẹ́ pa fún iléyà yìí wọ́n ní ń pa mo ti papọ̀ ràn o akramakumullah nínú àwọn nǹkan tó yẹ ká tún pàkíyèsí ara wa sí lórí à ń paléyà àpaléyà yìí òun náà ní pọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹran tá a rí tí wọ́n so mọ́lẹ̀ báwọn fẹ́ fi paléyà ó kù díẹ̀ káàtó ẹ ra àwọn ẹran mísímísí tó ṣe pé etí ẹran míì fẹ́ tóbi jorí rẹ̀ lọ tẹ́gbẹ́ ẹran bíi oṣù mẹ́ta àbọ̀ ẹran olóṣù mẹ́rin oná ọmọ pétọ ọlọmọ sá ti pa o nígbà tágbára rẹ̀ ká àti pa ètò jù bẹ́ẹ̀ lọ ẹran tẹ́ bá pa fún lè yá tó bá jẹ́ àgbò ó yẹ kó pé ọdún kan irú àwọn ẹran míì tá à ń rí tán so mọ́lẹ̀ níwájú àwọn ilé míì àwọn ẹran kéré sọ́dún kan o ẹni tí ń sin ẹran àfi tí ń ta ẹran àwọn náà ní experience téèyàn máa fi dá àmọ̀ pé sẹ́nà yín ti kádùn àbí ọ̀kádùn látàrí rírọ eyín ẹran so ẹ̀yin náà tí wọ́n bá fi léèrè tí wọ́n ń ṣiṣẹ́ ẹran tó ń ta ẹran ọ̀gbọ̀dọ̀ sojú sáájú nítorí pé ọ̀fẹ́ gbowó ètí ọba ti kádùn fi yé wọn pé kò ti kádùn bó tilẹ̀ jẹ́ pé ṣẹ̀rí àgbà wọlé wípé tí àgbò ọba kádùn tán tẹ́ẹ̀sì lágbára àti rẹ̀ tọ́ kádùn à ń bẹ lọ bàbá sá ti lé lóṣù mẹ́fà síwájú à ń bẹ lọ kó ṣe é ṣe abẹ́ à ń bẹ lọ ni o ètò túmọ̀ sí pé ètò ti kádùn ní kọ́ wa ẹ rí ẹ̀yin wọ oore lọ́dọ̀ Ọlọ́run ẹ sì ń fẹ́ kó oore tí ó ṣe fún yín kọ́ dé ètò ga kí ló dé tán bá ní kásẹ̀tì tẹ́sán tí ọ̀dà ilẹ̀ yín máa fẹ́ fi sẹ̀tì ìwé sẹ́sì ń tọ́ da gidi kó fi sẹ̀tì kó lè bá gbá ń tọ́ da gidi lọ́dọ̀ Ọlọ́run ọ̀bẹ ẹlẹ́dàá wa torí di eléyìí agbára rẹ̀ ka ó jù bẹ́ẹ̀ lọ ra àgbo gidi tó gbádùn ra tó tóbi tó fáìn ọlọ́run sì fún ọ ní láàdá gidi tó gbádùn láàdá gidi tó fáìn iná lọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa. akramakumullah níbi ibi afẹ́ pa àgbò fún léyà àwọn ẹlòmíì méjì àwọn ẹlòmíì ojú mẹ́ta lọ wọ́n jọ ra àgbò wọ́n á ní tá a bá ti pa tán pín ẹran bẹ́ẹ̀ ni kò yà wá lẹ́nu ẹran náà lẹ jẹ ẹ wọ́n ní tá a bá ti pa àpín ẹran ẹran lẹ́fẹ́ jẹ ìpaléyà èèyàn kan ló máa ń dá àgbòrà nígbà tí èèyàn méje lè ra màálù bẹ́ẹ̀ lèèyàn méje lè ra ràkúnmí torí rẹ̀ ẹ̀yin méje ẹ dáwọ́ ẹ ra ẹ ẹ̀yin méje màálù ọ̀dà púpọ̀ àmọ́ ọlọ́run kan náà èèyàn kan bẹ́ẹ̀ náà ni kò gbọdọ já létí bíi ti wùlé òkèrè ma tó bá ti lè dín ọjọ́ kan ọsẹ kan oṣù kan nínú ọdún kò wọlé ya ó gbọ́dọ̀ kàdún gérégé kó ti wọnú ọdún ẹlẹ́ẹ̀kejì òun láà máa pa fún léya sẹ́yìn mọ̀ pé ewúrẹ́ àbí ẹ̀wọ̀n ti pè orúkọ tí bá gbò lọ yẹ kó wá gbàtàgbàrà ọba tó kágbò lọ́kàn àgùntàn agbára ọ̀kágùntàn ló tó kan orúkọ kọ̀kọ́ orúkọ ló tó kan ewúrẹ́ torí ẹ̀ orúkọ ń gbọ́dọ̀ kádùn dín lọ́dún kan eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn àdájọ́ tọrọ ma iléyà ọlọ́run kọ́dà kò kó bá wa láyé kó bá wa láyé bá wa nídẹ̀ra pẹ̀lú nǹkan tá a fi ṣe tá wa lọ́wọ́ lọ́wọ́ eléyìí kọ́mọ̀sí láti máa fún oníkálukú wa nínú gbèsè ayé wa kó tún fún wa láǹfààní omi àti omi àti omi nínú ẹ̀sìn Islam àti àlàáfíà tó péye káràtì nígbà tá à ń sọ̀rọ̀ nípa ọláńlá àti kí ni wọ́n fẹ́ ká ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah eléyìí ti ń kalẹ̀kùn gbàngbàngbàn yìí tá a sì tún mẹ́nu bà díẹ̀ nínú ìdájọ́ eléyìí tọrọ ma ẹran iléyà ní pípa kárántì ọ̀gá wa ẹni tọ́lọ̀ ń ṣe ní sábàbí tá a fi máa gbogbo dáadáa yìí onáàlà nàbẹ wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́lọ̀ ń pa wá láti ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run àtàwọn màláìkà rẹ̀ àwọn náà ń ṣe àsọ̀láàtù fọ́gà wa yìí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin. وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يحفظكم الله